pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ àtìkẹ́ àtàánú ọlọ́run ní gbogbo nǹkan tó dára ní fi máa ń yọrí sí ibi rere ajẹ́dìkẹ́ ọlọ́run ọba náà àṣọ lọ́lọ́run kò lórogún kò ládélé kò pé méjì nínú ọ̀la rẹ̀ ajẹ́rìí tọkàntọkàn pé anábìwá Muhammad ẹrú ṣin ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sì ní pẹ̀lú àlékún ìkẹ́ àtìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún alẹ́bùwà Muhammad àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ àwọn sọ̀hábà ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́run bá ní sí wọn. قال المؤلف رحمه الله باب مفسدات الصلاة ومكروهاتها àlàyé lódindi nípa مفسدات الصلاة àwọn tí máa ń ba ìrun jẹ́ wà makruhat wa àtàwọn nǹkan tó ti pé wọ́n kọ ṣíṣe rẹ̀ fún yàn lórí ìrun béèyàn bá ṣe é tí ò tó nǹkan ìrun ò bàjẹ́ béèyàn bá wá ṣe tó bá ti papọ̀ jù yóò fà kírun kọ́ bàjẹ́ ni làwọn àfáà máa ń pè ní makruhat sọ́dà àwọn tí wọ́n kórìíra ṣíṣe rẹ̀ fún ni lórí ìrun afáwa kọlọ̀mbá ni ṣe àlékún afáwa sọ pé tabtulu salatu bitarki ruknin aw shartin wa huwa yaqdiru alayhi amdan aw sahwan aw jahlan idha lam ya'ti bihi afáà nírun a máa bàjẹ́ o pẹ̀lú orígun kan nínú orígun ọ̀run kéèyàn ó gbé jùúlẹ̀ láì ṣe lára orígun ìrun lọ́dọ̀ àwọn jùmọ̀hóòrò oníkéèyàn ka suratul fatiha lára orígun ọ̀run lọ́dọ̀ gbogbo wọn pátá oníkéèyàn ó dìde nàró kírun tíyàn bá lágbára láti ṣe bẹ́ẹ̀ ẹ bá lágbára láti nàró kírun tọ́wọ́ àjòkó kírun irú ẹni báwọn ìrun rẹ̀ ti bàjẹ́. tó bá jẹ́ pé ìrun ọ̀ràn yẹn ni ṣùgbọ́n tó bá jẹ́ pé náfìlà ni kò pọn dandan fún yẹn bí ìrun náfìlà kéèyàn ó dìde láti yàn akáláṣe ládàtẹ́ yẹn ó gbà ó lè má gbọ̀ngbọ́n ó lè má dàbí kéèyàn ó dìde nàró láti fi ṣe náfìlà yẹn ni wípé kápítùlù sọlá ìrun táǹkì yìí a máa bàjẹ́ o bìtẹ́rì kẹrùkìnì pẹ̀lú kéèyàn ó gbé orígun kan jù sílẹ̀ nínú àwọn orígun ìrun orígun ìrun mo sì ṣe àlàyé rẹ̀ oníbí káka suratul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn lọ́dọ̀ tàbí rògbò tàbí foríkalẹ̀ ìforíkalẹ̀ méjì ní bẹ́ẹ̀ fúnra kàkan kan kọ́ mú kejì wá bá ó ti bàjẹ́ àbí òtí ẹ̀ màmá ó gbàgbé ní tó bá ti lè jẹ́ pórígun bá ní irun ó ti bàjẹ́ yẹni pé wọn a máa bàjẹ́ bíi tẹ́rìkì rúkìnín pẹ̀lú kéyìn ò gbé orígun kan ní orígun run kéyìn ò gbé jù sílẹ̀ ọ̀ṣẹ́rùtín àbí tó jẹ́ májẹ̀mú tó kákọ́ rí tó kọ́kọ́ síwájú irun kíkí kí májẹ̀mú kọ́mọ̀sí lára àrùn eléyìí náà máa fa kí irun kó di ti yọ bàjẹ́ lápèjúwe lára mẹ́jẹ̀mú irun oníkéyìn ó ṣe àlùwàlá kéyìn ó tó kírun èèyàn á wọ mọ́ṣáláṣí pé ó ti gbàgbé ni kò ṣe àlùwàlá tó kírun ó ti á kírun tán à ah, wọ́n bá aláforíjì lọ́lọ́run ó ti hàn pé kìí ṣẹjọ́ mi náà mọ́ gbàgbé ni ó tọrùn kí o èèyàn sáyìn mà ṣe bẹ́ẹ̀ èyí ó tọrùn kí àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó yẹ kéèyàn ó kọjú sí kíblà nígbà tí yìí ó kírun ó wá kọ̀yìn sí kíblà lẹ́ni tó ṣe mistake wọ́n wá rẹ́ ni sọ fún un níbi títí ń kírun lọ́wọ́ gbogbo ah, ti tẹ́lẹ̀ ìná ojú ìfẹ́ kan bẹ́ẹ̀ délẹ̀ tó bá ti bá bẹ́ẹ̀ délẹ̀ irú ẹni bá ń kò nírun yẹn ni pé tábìtìlù pẹ̀lú ká gbé orígun kan nínú orígun ọ̀run kéèyàn ó gbèjù sílẹ̀ láìṣe ọ̀ṣẹ́rìtìn àbí májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú ètò ẹ̀kọ́ pé sírun láà tíyàn bá mú wá wọ́wọ́ yẹ́kùdọ̀rọ̀ àlẹ́yìn tó nítọ̀hún sí lágbára láti mú wá ṣùgbọ́n mú wá amdan ọmọ ẹ̀mà ilé bẹ́ẹ̀ ni àwùsá àwọn àbígbàgbé rẹ̀ kò rúkú ati àti bí ìnáró náà ló ti bá lọ tó ti lọ fi orí kalẹ̀ sórí ẹni báwọn odindi orígun kan ní orígun ọ̀run ló gbé jù lẹ̀ yẹn pé bá mọ̀ náà àbíyàn ti ẹ̀ gbàgbé àbá ìmọ̀ kan ló ti ẹ̀ fà á lókun gbà ọba ti mú wá ìrun ó ti bàjẹ́ o ṣùgbọ́n téèyàn bá ti mú wá ìrun wọn ò bàjẹ́ bí alápèjúwe nínú rákà tó fi lọ forí kalẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì ló ti rántí pé ìgbà mọ̀mọ́ kìrákà alákọ̀ọ́kọ́ ìmọ̀ràn tí rúkú ìnáró mọ̀mọ́ bá lọ sílẹ̀ irú ẹni báwọn kò dìjà rákà alákọ̀ọ́kọ́ èèyàn fagilé ni rákà wà nípò rákà ń bá parí tó bá sálámà yóò ṣe gbàgbé ètò lórí ọ̀hún. nínú sẹ́rì mi bàbá ní báàbò mufsidati salati wa makruhatiha agbáni yìí ó dá lórí àwọn tó ba ìrun jẹ́ àtàwọn tí a kọ kéèyàn ó ṣe lórí ìrun ń wá ọkọ sàdúrà fáwọn àfáàwá náà wọn ni jazallahu al-fuqaha rahimahumullah àwọn tí a jẹ́ nínú náà ọlọ́mùbá ni sàn wọ́n lẹ́sàn-án rí o ọlọ́mùbá ni kẹ́ wọn o bàdàmà yàtúkọ̀rọ̀ náà sọ̀la lẹ́yìn tí a ti sàlàyé fún wa nípa àlùwàlá tí a sọ nípa táyà márùn tí a bọ́ síbi irun wọ́n sọ orígun fún wa wọ́n sọ májẹ̀mú fún wa wọ́n tún wá ṣe àlàyé fáńpá bóòlù àṣẹ kírun lẹ́yìn tí a ṣe àlàyé ìtàn wọ́n máa yẹ tẹ́sílù bí ha níbí yìí wọ́n wá fẹ́ ṣe àlàyé nípa màá yá nkùsù àjọrọ̀ ha àwọn tó lè jẹ́ kí ẹ̀sán àrùn kó dínkù àwọn tí ò ní jẹ́ kẹta tó yẹ kéèyàn ọgbà ń bí ọrùn kó dé ojú ibi tó yẹ kó dé wàlíkọ́sì lòdì yà ntí wọn wá gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé àyè àti yàrá àbìlú bìsọ̀lá ti ń ta àmì ntí wọn fi ń sọ̀làyé fún wa nípa ntí wọn kọ kéèyàn ó ṣe lórí irun àti ntó lè ba irun jẹ́ ìdí ntí wọn fi ń ṣe àlàyé yìí ni wípé wọn fẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ká láǹfààní láti múrun wá nírun tó ṣe wípé tààmà yóò pé péré péré fàyà àti ìfìyà bìkàmìlẹ̀ àjíjà ẹ̀ ń bá kírun tí irun ẹ̀ bá ké pé bá pé péré péré irú ẹni báwọn ẹ̀san rẹ̀ kúnrẹ́rẹ́ oníyọ́gbà níwájú ọlọ́run hátà tó padà sọ̀lá àtúhù kó lè kírun kó lè bá jẹ́ ìtẹ́wọ́gbà wáyú sáábù aléyà ká sánlẹ̀sán lé lórí tàwábà nìkàámílà ẹ̀san tí ó pè pérépéré. Pere afa wa ni awalan ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ oríṣi méjì ni ọ̀rọ̀ àkọ́kọ́ mufsidatu salat àwọn tó lè ba ìrun jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì makruhatu salat àwọn tí wọ́n kọ ṣíṣe rẹ̀ fún ni lórí ìrun wọ́n wá ní awalan lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ á sọ̀rọ̀ nípa ma yubtilu salat àwọn tó lè ba ìrun jẹ́ wọ́n wá ní qawluhu tabtulu salatu bitariki ruknin aw wàhúwà ìlà àkìlì mọ̀kọ́lẹ̀ mọ̀álẹ̀ ọ̀rọ̀ tí a sọ wípé irun á máa bàjẹ́ pẹ̀lú kéèyàn ò gbé orígun kan tàbí májẹ̀mú kan kéèyàn ò gbé jùlẹ̀ àfa wa fẹ́ ṣe àlàyé rẹ̀ tó ń ti àpèjúwe àfa wa ni mọ̀ntàràkà rọ́kùnrin ẹ̀ ń bá gbé orígun gan jù sílẹ̀ tí ò mú wá lórí irun nínú àwọn orígun irun àbí májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú rẹ̀ wọ́n wá yẹ́kùndínlọ́ọ̀lẹ́yìn tó sì lágbára láti mú wá yẹn nípa ẹni tí ọba lágbára láti mú wá ìdájọ́ tiẹ̀ yàtọ̀ ìpìlẹ̀ ni kéèyàn ò kírun lẹ́ńtọ́nà rò kírun èèyàn wá lágbára láti kírun lẹ́ńtọ́nà rò ṣùgbọ́n wá jókòó irú ẹni báwọn rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n ní tára rẹ̀ ọ̀yá kò lókun nínú àlàáfíà ò sí fún un láti máa kírun lẹ́ńtọ́nà rò tó bá fẹ́ kírun ṣùgbọ́n ẹni báwọn ó lè jókòó ẹ̀sán tí ń bẹ́ẹ́ fẹ́ ń tó lágbára tó nà ṣùgbọ́n tó wá ti pé náfìlà bá ní tíyẹn bá lágbára láti ìyẹn náfìlà lẹ́yìn tí ó nàró láàyè tó bá ti ẹ̀kọ́ nàró ṣùgbọ́n tó wá jókòó irú ẹni báwọn irun rẹ̀ ọ̀bà jẹ́ o ṣùgbọ́n ẹ̀san tí ó gbà ó ní ọ̀kan ní péye tó yẹ kó jẹ́ ẹ̀san tó yẹ kí ó gbà ó nìkan ni ò ní pé bí bó ṣe yẹ kó pé làfààfin aṣọ wípé màǹtàràkà rukna min arkani sọlá ẹ bá gbé orígun kan ní orígun ọ̀run àmájẹmú kan náà àwọn májẹmú ńlọgbé jùlẹ̀ tó sì lágbára láti mú wa yálà ó gbé jùlẹ̀ amúdán lẹ́ńtọ́ gbàgbé ni lẹ́ńtọ́ màmá ni àwòsáwán àbígbàgbé lè ṣe bẹ́ẹ̀ àwòjáàlà àbáyìmọ̀ kan ló sún débi ibẹ̀ tìrú ẹni báwọn láǹtẹ̀tì mọ̀sálátù. irun tó kírun irun rẹ̀ ò pé ajẹ́ pé fàmẹ́ntàrà kàrùkùnà ẹ bá gbé orígun kan jù ú lẹ̀ kàrùkù àyìn ó yẹ kó rùkù ó ké fati àtàn ó fi súrà lẹ́yìn rẹ̀ sẹ́ńpẹ́ yẹ kó rùkù ọkàn lọ lẹ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn tí pọ́ ka ayé àsájídà lẹ́yìn fatia ọkàn lọ lẹ̀ bẹ́ẹ̀ ni sórí ẹni báwọn orígun bíi méjì ló ti gbé jùlẹ̀ ó gbórígun jùlẹ̀ ó gbórígun méjì jùlẹ̀ ó tún gbé wájibù méjì tàbí wájú mẹ́ta ó tún gbé jùlẹ̀ orígun àkọ́kọ́ ni pé kó rúkú kò rí ẹlẹ́ẹ̀kejì ni pé kó gbórí ò ní rúkú kó tún wá farabalẹ̀ wọ̀ kó tó di pé yọ lọ forí kalẹ̀ tọ́yì nítòfilẹ̀ ni wájú bò ní wípé níta àmọ́ sọ́ngbà mi wájú bá ti sọ̀dá ẹni pé gbọ́dọ̀ hamida ọkọ̀ kò sí ó gbọ́dọ̀ yẹn ah, ni pé famantara karoknan ẹ má gbé orígun kajù lẹ lórí irun karoko ayin bí karoko ọwọ́ àmàmà ilé ìṣe bẹ́ẹ̀ ọ̀húsàrì tán àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ májẹ̀mú kanú májẹ̀mú òrùn lọ́yẹ kó mú wá tí ò mú wá kọsàlùwàlá kí ló tẹ́ sọ̀rọ̀ alọ́gbẹ́ bí gbàgbé ni rọ́bà ni lásìkò àkínní náà ibẹ̀ nǹkan ni a ti ń lò ó. ọlọ́run ti sàdéhùn pé ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tá a bá sì gbàgbé ṣe àbí tá a bá ọlọ́run ti ló ń fi wa kọ̀ rẹ̀ ń bi o ó múrun wá ni o rúfin àdìkọ́ lẹ́mẹ̀ń sàlẹ́àtà ń bọ̀ ọmọ ń fọkẹ́ ọlọ́run ti ní wọn gbọ́dọ̀ kan láwọn tó gbàgbé abẹ́ni tí a jẹ́ ń pàṣẹ nǹkan abẹ́ni tó rírẹ̀ irú ẹni báwọn ni pé tọ̀lá tù à àyìnbá kan lè ṣe bẹ́ẹ̀ àní lẹ́nàwó mọ̀tàláìbùn wọ́wọ́ àáfíìmọ̀n torí pé bẹ̀rù bẹ́ẹ̀ ìmọ̀ kọjá wípé ẹni tí ń ṣeré ni lórí irun tàbí kápẹ́ ní ẹlẹ́ṣẹ̀ wàkàdà láwò tàràkà òsáàwà ẹ̀ ń bá màmá bígbà pé ń fìrun ṣeré ni tàbí ẹ̀tì ẹ̀kọ́ ẹ̀ ń fìrun ṣeré látàrí pé ń fìrun ṣeré ń fìrun ṣàwẹ́wà wọ́wọ́ àáfíìmọ̀n ẹlẹ́ṣẹ̀ ni tayyib wàkádà làwùtàràkà òsàwà bẹ́ẹ̀ náà ni tó bá gbé orígun àbí májẹ̀mú tó gbé jùlẹ̀ tọ́pọ̀ tó jẹ́ pé ìgbàgbé lọ́fà tẹ̀ ṣe bẹ́ẹ̀ irú ẹni bá náà tábítúlù sọ̀láàtù irun rẹ̀ ọ̀bàjọ́ láàkín lẹ́yìnsà lẹ́yìn ìfún òun ò ní lẹ́sẹ̀ ntẹ̀ torí pé kọ́ màmá tálákọ̀kọ́ kòrókù ọmọ màmá lè ṣe bẹ́ẹ̀ ní a fi pè ní mùtàlá ìbọn ẹni tí ń ṣe lórí irun áfìmù ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó pé gbàgbé ní tiẹ̀ irú ẹni báwọn ẹ̀ẹ́ òun náà irun rẹ̀ ti bàjẹ́ tí ọba ti mú wá tí jáde kó mọ́sálásí tí parí irun irun rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n wọn ò lẹ́sẹ̀ torí pé kọ̀ màmá wàkàdà láwùtàràkà òsáwọn àwùjá àlà fàyínà sọláàtà wò tábùtòlù láàkín lẹ́sà lẹ́yìn ifman fàlàtẹ̀ tí mo ọgbàgbé ní tòótọ́ irun rẹ̀ ò ní tí ì pé hátà táàtìyà bí ruknil matruk tó fi mú orígun tàbí májẹ̀mú tó filẹ̀ tí téèyàn ó fi mú wá tí ó bá ti mú wá irun rẹ̀ kò tí ì pé o. fa in taraka ruknan walam yadhkuruhu walam yadhkuruhu bẹ́ẹ̀ yẹn bá wá gbé orígun kan jù ú lẹ̀ lórí irun tí ò mú wá illa ba'dama illa ba'dama. wasọ̀la ilẹ̀ yìí fi rọ́kùrọ̀ a àti lẹ́tì tẹ̀lé yẹni pé níbi rákà alákọ̀ọ́kọ́ ló sì gbé orígun gàjù lẹ́ẹ̀tì òsì bí alákòjúwe ó ti ń kírun lọ ó yẹ kó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀kan forí ní rákà alákọ̀ọ́kọ́ rákà kọ̀ọ̀kan onírùkú kan àti ìforíkalẹ̀ méjì orúkú tòótọ́ ó orúkú ọ̀nà gbogbo oríkèéríkèé ara padà sáyé rẹ̀ so nígbà tí ó forí kalẹ̀ ẹ̀ẹ̀kan ló forí kalẹ̀ rákẹ̀lẹ́ kejì ń bọ̀ wá débẹ̀ ah, ẹ̀ẹ̀kan mọ̀ forí kalẹ̀ lẹ́ẹ̀kan sórí ẹni báwọn ìran rẹ̀ ò tí ì bàjẹ́ pátápátá ṣùgbọ́n rákàyè tí ò ti mú orígun kàwáhùn eléyìn múlgá yọ fagilé yọ kànṣó rẹ̀ rákẹ̀lẹ́ kejì yunazzilu thaniyata makana al-ula raka ẹlẹ́ẹ̀kejì ni ó wà gbé raka alákọ̀ọ́kọ́ famasalan afáwafẹ́ mu wákùnrin bá yá lálàyé pé law kabbara fil ula wa qara al-fatihata wa ma tayassara raka alákọ̀ọ́kọ́ lápèjúwe ó ka fatiha súra àbáwọn àyà tọrọrùn fún láti kà nínú alukur'an ó mu wálé ìgbà tó ṣe fatiha tán fún malam yarka bó ṣe ń parí súra báyìí kọ̀rántí rùkú tí lọ fi orí kalẹ̀ bal sajada minal kiyami mubasharatan láti nàró mi ló ti lọ sílẹ̀ tó ti lọ forí kalẹ̀ láì máa ṣe sájídà láì máa ṣe forí kalẹ̀ sájídà lórí irun mubasharatan yẹn ni pé mubasharatan lójú ẹsẹ̀ bó ṣe ń parí súrà àbáwọn àyà tọ́ka lẹ́yìn fatia ló ti lọ fi orí kalẹ̀ so thumma qama nígbà forí kalẹ̀ méjì tán ńlọ́wádìí dènà rò wàlámà akmala al-qira'ata ńgbọ̀ wá parí nǹkan kékeré rẹ̀ tó wá débi oríkè ibi tí tó ti jùlẹ̀ lẹ́ẹ̀kan ń bí orò kúrò ọwọ́ arántí irú ẹni bá ń fa yulgi al-ula lákà alákọ̀ọ́kọ́ yóò fagilé yóò kàǹsóòlù rẹ̀ bí ìgbà pé kò tí ì ṣe wàtẹ̀sírò thaniyatu ila al-ula ajẹ́pẹ́lákà ẹlẹ́ẹ̀kejì ìrun rẹ̀ fàlábùdà ń yá tí àbí yó ẹ̀ ń bá gbàgbé àbá ìmọ̀ kan ńlọ́sẹ̀lẹ̀ sí tí ò fi jí ó mú orígun kan wá nínú orígun ìrun ìrun rẹ̀ ò tí kò ní tí ìlàláàfíà o tí tí ó fi mú wá. wàlẹ̀ wàá lè máa tó bá padà hàn sí wípé nílákà alákọ̀ọ́kọ́ ìmọ̀rùkó wàlámíyá ti bí sùmọ̀tí ọ̀wà mú wá kò gbérákà lẹ́ẹ̀kejì sírákà alákọ̀ọ́kọ́ àyèmọ̀ká tó ń sun débi wípé ẹbí gbàgbé nígbà tí ìkún mọ̀mọ́ náà ọba ń bá àrùn lọ ń tá a sọ fún ni wípé sọ̀láàtù bá tilà irun rẹ̀ ti bàjẹ́. wọ́lẹ̀ òkà ní sáà wa kódà kó ti pọ́ gbàgbé ni àwùjáàlá àbá ìmọ̀ká ló ti ẹ̀sùn débẹ̀ wàhákádàn ìdàkánà ìmáàmà yálà ẹ̀ntì rú ẹ̀sẹ̀lẹ̀ sí ìmáàmù ni àbí ẹ̀ntì ń dàrún kí ń sọ fún ni pé bátọ̀ láti salatuhu. tayyib waqad taraka al-fatihata fi rak'ati al-ula bẹ́ẹ̀ náà ni ìmáàmù abẹ́ntí ń dànù kí níláka aláwọ̀kọ́ kòkè fatiha níláka alákọ̀ọ́kọ́ yẹn lọ́dọ̀ àwọn jumhur lọ́dọ̀ àwọn ànàfíyà kò pọn dandan kéèyàn ka suratul fatiha sáti ka nǹkan kan lórí ìrun ni faqra'u ma tayassara min al-Qur'an faqra'u ma tayassara minhu yẹni pé lamtata ayan kiraatu al-fatiha ti fi sọla yẹn lọ́dọ̀ àwọn hànàfíyà níta fáwọn gbìyànjú láti sàlàyé fáwọn ni wípé irun a máa jẹ́ ní tí ó bàjẹ́ o táwọn tí ń bọ̀ ìtọ́ba ti lè ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ ni pé orígun kan ní orígun òun kéèyàn ó gbé jù ú lẹ̀ láì mú wá yálà èèyàn máa máa ni àbígbàgbé ńlọ́fàá tójú ó ṣe bẹ́ẹ̀ àbáyìmọ̀ kan ló ti ẹ̀sùn débẹ̀ tí ọba ti lè padà mú wá irun ń ṣe kí ni ń bàjẹ́ yálà orígun lọ́jẹ́ ni àbí májẹ̀mú kan nínú májẹ̀mú irun. afáwa ni. inú ilé náà ti <laughs> wàbítẹ́rìkì wájibin amda bẹ́ẹ̀ náà ni wọ́n á máa bàjẹ́ tíyàn bá màánà tó gbé nǹkan kan tó jẹ́ dandan lórí irun tó gbé jùlẹ̀ tí o mú wa wàbílkàlámi amdan bẹ́ẹ̀ ni kíyàn máa má sọ̀rọ̀ lórí irun àwọn tó jẹ́ dandan lórí irun dandan ó yàtọ̀ sí orígun orígun òun lágbára ju wájibu lọ nínú àwọn orígun kádìdì nàró tí yàn bá lágbára láti ṣe bẹ́ẹ̀ kíka suratul Fatiha lọ́dọ̀ àwọn jùmọ̀wọ̀ kéyìn orúkọ kéyìn ogbóríkọ nírúkọ ìforíkalẹ̀ alákọ̀ọ́kọ́ ìforíkalẹ̀ tá a máa ń ṣe méjèèjì àtìkíní àtìkejì náà orígun ni ìjókòó tó gbẹ̀yìn níbi irun orígun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tọ́jú orígun lórí irun kéyìn wajibat ó níbi ìjókòó àkọ́kọ́ níbi irun olóko mẹ́ta àbí irun olóko ìjókòó àkọ́kọ́ àti táyà téèyàn ó wì ń bẹ̀ so lára àwọn wàjibátù sọ̀láàtì ni tí yẹn bá rúkú gbólóhùn téèyàn ó sọ ní rúkú lára wàjibátù sọ̀láàtì ni sami'a Allahu liman hamda rabbana wa lakal hamd lára àwọn wàjibátù sọ̀láàtì ni gbólóhùn tá a máa wí ní forí kalẹ̀ lára àwọn wàjibátù sọ̀láàtì ni táyà alákọ̀ọ́kọ́ náà àti jókòó alákọ̀ọ́kọ́ lára àwọn wàjibátù sọ̀láàtì ni àfà wa ní wàbítẹ́ríkì wàjibin amúdá pẹ̀lú kéyìn ó gbé nǹkan kan tó jẹ́ ọ̀ràn èèyàn lórí irun kéyìn ó gbé jùlẹ̀ kéyìn ó máa máa jẹ́ kéyìn ó máa sọ̀rọ̀ lórí ó náà ba irun jẹ́ mo rò pé kálíbà kílárifáì rẹ̀ dáadáa tó bá jẹ́ pé rúkìnù lèèyàn bá gbé jùlẹ̀ lórí o ọmọ o rẹ̀ ti bàjẹ́ tí ọba ti lè padà mú wa òfin mú wa ti kọ́kọ́ bàjẹ́ pẹ́pẹ́ yọ gbàgbé bá ni tí ọba ti mú wa ìrun ti bàjẹ́ sílẹ̀ yẹn clear ìyẹn orígun tó bá jẹ́ pé wájibù bá ni tó bá jẹ́ pé ọba mọ̀ọ́mọ̀ ilé fi wájibù náà ọmọ mọ̀ ní ìhìn ní í ṣe nǹkan kan nǹkan rúkú ni ní í sọ sí mi ṣùgbọ́n lọ́ọ́ bẹ́ẹ̀ làwọn àbí ìhìn ní sọ nǹkan kan kò sọ bẹ́ẹ̀ ní tòótọ́ so ìyẹn ni pé níbi ọmọọmọ ni òjò ṣe bẹ́ẹ̀ táyé pé ọba mọ̀ọ́mọ̀ ni ìrun ti bàjẹ́ ṣùgbọ́n táyé pé ìgbàgbé ló ṣe tí òjò sọ wípé subhana rabbiyal azim kápẹ́ ìgbàgbé ló bá fà á tí òjì ọ sọ bẹ́ẹ̀ so irú ẹni báwọn ìforíkalẹ̀ tàràn gbàgbé òní yóò fi tàn mo rò pọ̀ yé làbá fi sọ pé wàbítárìkì wájibì ní àmùdá pẹ̀lú kéyìn ògbé ń tọ́ jẹ́ dandan nù àwọn dandan lórí ìran kéyìn ọ máa máa kéyìn ògbé jùlẹ̀ wábìlì kàlàámi àmùdá bẹ́ẹ̀ náà ni kéèyàn ọmọ àmà kọ́ sọ̀rọ̀ lórí irun òun náà máa ń ba irun jẹ́ nínú sẹ́ríò afáwa ni wa amẹ́lẹ̀ wajibat ẹ̀rọ àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn lórí irun falatubtilu salata illa idha taraka amdan kọ̀bàrún jẹ́ o àfi tíyàn bá máa mà tíyàn gbé jùlẹ̀ lórí irun falaw taraka tashahhud al-awwal amdan tíyàn bá fi táyà àkọ́kọ́ fẹ́ẹ̀ kéèyàn ó tí yàn bá gbè jùlẹ̀ láì ṣe tó wá máa máa tó fi ṣe bẹ́ẹ̀ bátàlá ti sàlátù hù àti pẹ̀lú ẹni báwọn irun rẹ̀ ti ṣe kíni irun rẹ̀ ti bàjẹ́ o. kí ló fà á lianahu mutala ìbọn torí pé ń ṣeré ni awẹ́wà ńlọ́fìrún ṣe. إذا كان إماما أو منفردا يلا إمام لجني أبنتين دانوكي أو التحميد أبقول ربنا ولك الحمد لك أو التسبيحات أبام بتسيكاس سبحان ربي العظيم سبحان ربي الأعلى إن لو بات بجو لتيوشي نبي ركو tàbí níbi ìforíkalẹ̀ tó bá jẹ́ pọ́ mọ̀ọ́mọ́ bá sàlátì sàlátì ìran ẹ̀ ń bá ti bàjẹ́ awusawan àbígbàgbé ló ti ẹ̀fà tí ò fi ṣe ni fatakọ́dàmà ànáwó yẹ́sìdìdò lè sáàwí irú ẹni báyìí táwọn gbàgbé bá ní máa bá àrùn rẹ lọ sùmọ́kò tó parí ìrun bọ̀ bá parí ìtayá ó ṣe ìforíkalẹ̀ ìtaràn gbàgbé orí ìran tá a mọ̀ sí kọ́búlé níbi kéèyàn tó sálámà òní yóò fi tánà rẹ̀ afáwa ni wàbílkàlámì amdan yẹn ni wípé wàkàdálìkà ìdàtàkàlámà amdan tíyàn bá máa máa tó bá sọ̀rọ̀ lórí irun ọ̀rọ̀ tó wá sọ yìí lè gẹ́rì maslaha ti sọ̀la kìí ṣe wípé irun fẹ́ dàrú ó sì tùbá nílá ìfún ìmáàmù lórí irun àbí máàmù kíráka méjì ńlọ́ba sálámù pé irun wọ ọmọ tí ì pé ìmáàmù eléyìí ọ̀rọ̀ tó sọ ń bẹ̀rù fún maslaha kírun ó lè ba àlàáfíà ni fàínàhà tó ti lò tí ọba ti lélẹ́yìn nú irun bàjẹ́. torí hadith yẹn gbà látọ̀dọ̀ zayd ọmọ arqam oníkun nánà takalamu fi sọláàtì ajẹ́ntì máa sàròyé tí máa bára wá sọ̀rọ̀ lórí irun. ìyá àmúrò àdùnnà àkàn bí ajá ti a máa ń para láṣẹ máa ń gbọ́ bùkátà báyìí jákùn bá ń ṣe nǹkan báyìí tá a ti wà lórí irun. hátà nazala kọ́ọ̀lù hátà nazala kọ́ọ̀lù tààlà tọ́lọ̀ lọ́wọ́n bá fi sọ lẹ̀ tó fi sọ kalẹ̀ pé wàkúùmù lillahi qanitin ẹ̀yà àdìdínà rò wám lẹ́ńtọ́ bẹ̀rù ọlọ́run ọba lórí irun kọ́nitín lẹ́ńtọ́ dákẹ́ fẹ́m lórí irun kọ́nitín lẹ́ńtọ́ ṣe pé ó làkólé kàrún tí ń ké fàmọ́rọ̀ nàbí sokot fàomir nàbí sokot báyìí ni yàn ti pa á láti pétọ̀ ẹ bá ti ń kírun ẹ yà sí fẹ́m ni o ẹ máa dákẹ́ ni o wà nù yìí náà ànil kàlàm wọ́n sì kọ̀ fún wa hakam nínú àdìs tí a ń gbà látọ̀dọ̀ muawiya ọmọ hakam annahu salla ma'a nabiyyi sallallahu alayhi wa sallam wa huwa jahilun wọn ló kírun pẹ̀lú jìṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam lásìkò gbàdán aláìmọ̀kánni kò sí mà fún. fa'atasa rajulun mina sahaba faqala lahu yarhamukallah ẹnìkan bá pèsè lórí irun ọba ní yarhamukallah lórí irun faromahu nasu bi absorihim wọn wà nà lórí ojú wọ́n nà lórí ojú lórí irun fatakallama lọ́ba tó sọ̀rọ̀ pé wà á takla ọmọ ya a ìyá mi sàfẹ́kù mi máa ń lẹ́kùn tàǹdòrò náà ìlàyà mo lẹ́sẹ̀ ń wò mí sí kàtẹ́gbẹ́ báyìí lórí irun lọ́wọ́ o fàjáàlù yadribuna náà wọ́n fàdáhùn nàbíyù sallallahu alayhi wa sallam ba'da sọlá nígbà tí wọ́n parí irun ànábì wá pé wa qala lahu ànábì wá sọ fún pé inna salatana hadhihi irun wa tó rí yìí la yasluhu fiha shay'un min kalami nas gbogbo ntọ́jọ́rò èèyàn pátá kò kọ́ wáyé níbi irun wa èyí tàǹkì àṣà ìdùnnú wípé lámìyà amúréhu bìlẹ̀ àádáti ànábì ọ̀pá láṣẹ kó túrun kí kí ni tọ́fà torí pé jáìlù ni kọ̀mọ̀ pé yìí sọ̀rọ̀ lórí irun làbá fi sọ pé wàbílì kàlámì amdan kéèyàn ma ma soro lórí irun òun náà máa ba irun jẹ́ o lidhalika qala sheikh ìdí ni o táàfà wa fi yàn àwọn ará lọ́rin wọ́n ní tí a kà máa sí ń dì bóun ní a ti kà máa amdan àti pẹ̀lú kéèyàn sọ̀rọ̀ kéèyàn máa máa yẹn ni pé ani ilmin la sahawan aw jala ọ̀rọ̀ tó sọ ó ní màá ń pa rẹ̀ ó màá má sọ̀rọ̀ ni o la sahawan kìí sì pọ́ gbàgbé o aw jala kìí sì pa ìmọ̀kan ńlọ́ba débẹ̀ o. wa amal kalam li maslahati salati fala yubtiluha ṣùgbọ́rọ̀ tí yẹn bá sọ láti lè bá a fi tún ìrún ṣe irú ọ̀rọ̀ báwọn yarhamukallah kò o torí pé takallama dúlíyà dáìní arákùnrin kan náà wọn sàbí wọn a máa pè ní dúlíyà alápá méjì àti sọlọ nípa sájàtẹ ànábì kírun kírun rákà ó kírun rákà méjì lọba sálámà ẹnìkan kan ò lè sọ̀rọ̀ tó lè àdéhùn lọ níta eré òjíṣẹ́ náà sọ́nà ń lọ́pọ̀ láti pé ìrun mẹ́rin káàkì méjì ni abọ́ gbàgbé ànábì ni kankan ah, ọ̀sẹ́lẹ̀ o ìrun pé wọn ò sì ní akírun mẹ́rin méjì ìrun tí mo kí lójú tèmi o ìrun tèmi ó pé ah. ṣé bó ṣe wí lọ́rọ̀ ṣe rí ni à ah, bó ṣe wí ni o rákà méjì la kí o so ẹ bá dúró ọ̀rọ̀ tí a sọ láàrin so irun ọ̀bàjẹ́ bọ́rọ̀ ń ṣe gùn tó látàrí wípé wọ́n fẹ́ fi ṣe àtúnṣe ìrun ni ọ̀rọ̀ tíyàn bá ṣe tíyàn bá sọ láti lè bá fi ṣe àtúnṣe ìrun tàbí fáǹfààní ìrun sùúrù ọ̀rọ̀ báwọn kò bàrún jẹ́ o wàtàkàlàmù wàtàkàlàmù báàdù jamaa wàkọ́ọ̀lù kùsìrọ̀tì sọ̀dá bákan náà nínú àwọn tí a tò lẹ́yìn ànábì tí a jọ kírun àwọn kan náà tún sọ̀rọ̀ wípé kùsìrọ̀tì sọ̀dá ìrun wa yóò pé o wọ́n kírun wọ́n sì rún ní kúkúrú o sùúrù àwọn bá náà ìrun wọn ò bàjẹ́ ntí òjò ọba jẹ́ ni pé ọ̀rọ̀ tí a ń sọ lè mọ̀síláhà ti sọ̀lá fáǹfààní ìrún ni ṣùgbọ́n bá wà máa máa tó bá sọ̀rọ̀ lórí ìrún ìrún ọba jẹ́ o. wábìlì kọ́ àkọ́ àti bẹ́ẹ̀ náà ni kéèyàn rẹ́rìn kéékéékéé ẹlòmí ọ̀rẹ́rìn omi ó sì máa jábọ́ lójú rẹ̀ kéèyàn rẹ́rìn kàkàkàkàkàkà lórí ìrún ìrún náà máa bàrún jẹ́ wábìlì hàràkàtàlì kẹfì rọ kéèyàn mí sìn mí lórí ìrún ẹlòmíì ti máa ń kírun báyìí bí ìgbà tí obìnrin ń wo ni nígbà tí ń wo gíláàsì yóò ṣe máa ṣe yóò tún fìlà rẹ̀ yóò tún gẹ̀ lórí irun náà ni o irun gba rẹ̀ yóò tún ra fọwọ́ yọ lórí irun náà ni o agbọwọ́ rẹ̀ yóò tún ṣe báyìí lórí irun náà ni o ó tún lè tún ṣe bí ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ bí ẹni tó ń kúrú lórí irun náà ni o gbogbo ohun tíyàn bá lè ń ṣe lórí irun pátá tẹ́ǹtì wábìlì káàkáà pẹ̀lú kéèyàn ọ̀rẹ́rìn tó ní ariwo nú mọ̀tíyàn bá ara rẹ́rìn múṣẹ́ lórí irun eléyìn ọ̀bàrún jẹ́ wábìlì harakatil kathira mímì sí mi sọ̀n léyìí tó sì pé ọ̀pọ̀ ọ̀rùfán ní ti àṣà alimutata alimitawaliyati ó tún wá ṣe ọ̀tẹ̀lera wọn lẹ́lápẹ̀jú nísìn gbàtí ọbẹ̀ ẹ̀rún níbi òpótọ́ láti yẹn níbi sábútọ́ ló ti bẹ̀rẹ̀ ọ wà nínú ìbọ̀ ó wà rìn bọ̀ ó rìn bọ̀ ó rìn bọ̀ ó rìn bọ̀ tí wàá dé sáfà láwọ̀ kan bì ìran ti bàjẹ́. torí pé mímì sí ìmísàn rẹ̀ ó tò lera wọn káti ẹ̀pẹ́yìn bá tiẹ̀ fẹ́ dé sáfù ọ̀rọ̀ agbẹ́sẹ̀ kan ó sì mi ó tún gbẹ́sẹ̀ kejì ó sì mi ó tún gbẹ́sẹ̀ míì ó sì mi èyí ọ̀wọ̀ mọ̀tàtàlíyà màkìrú lélẹ́yìn tàbí kò bá ní sábàbí tí yẹn fi ṣe. ìyẹn ni pé ó mì sí ìmí sọ̀rùn ọ̀rùfán ní ti àṣà àmọ̀ wípé ah eléyìí ti pọ̀ jù ní ní mímì ó tún wá tò lera wọn lẹ̀gẹ́ rí darúra tí èsì pé làlúrí kan lọ́fà kí èsì pààrọ̀ ọ̀yá níbi ń gbé kìnkìn kìnkìn lórí irun ipa rẹ̀ lórí irun níbi ẹlẹ́mìí kan tó tí ọba ti lélẹ́yìn irun ọ̀gbádọ̀ pẹ̀lú kéèyàn ọ̀rẹ́rìn kéékèèké lórí irun wọ́n wà dọ́ìkù lẹ́bí yakunu fi kọ́hàkọ́hà òun lẹ́rìn tó ṣe bí pé yóò ní kàá kàá kàá kàá tí ó ní nínú. bẹ́ẹ̀ kọ̀dá bàbá àdìlẹ̀ hànàfíyà kódà rí apá kan náà àwọn hànàfíyà tí wọ́n sọ pé irun nìkan ikọ́ ló bàjẹ́ alọ́ alágan bàjẹ́ yàdánwò yẹ́pùtòlòwòdò yóò pùtòlòwòdò wa o yẹ́n bá ti lórí kàá kàá kàá kàá lórí irun ìrun yàtọ̀ sí pé ìrun bàjẹ́ àlùwàlá nǹkan ó ti bàjẹ́ yóò lọ tún àlùwàlá yóò lọ tún ṣe ṣùgbọ́n ìtọ́tẹ̀wọ̀n jùlọ fún àwọn onímọ̀ ni wípé annahu yubtilu sọ́lá ìrun kan ìrun nìkan ni yóò bàjẹ́ wala yubtilu lòdò kò bá àlùwàlá jẹ́ o. àmọ́ tabassum sùmọ́kìyàn ọ̀rọ̀ rẹ̀ ń múṣẹ́múṣẹ́ mìngérì kọ́ọ̀kọ́ láì ní kàákàákàánú èyí nìkan lọ́ra hàn án ta díẹ̀ wàyí ń kánà yóò kíra òfin sọ̀lá àti bó ti yẹ pé lẹ́yìn náà wọ́n kọ́ lórí irun ẹlòmíì olóhùn ṣe náfìlà yóò sì rédíò lẹ̀ yóò máa fọkàn bá ti ń sọ lórí rédíò lọ ìní ọ̀fà kọ́rẹ́rìn múṣẹ́ ó lò lè fa kọ́rẹ́rìn kàákàá wípé ah irun ọmọ wa irun rẹ ti bàjẹ́. kọ́ọ̀lùhù wàbìlì harakati kẹsì rọ̀tì ọ̀rùfàn alimutawaliya lẹ́gẹ́rì dọ̀rọ̀ra bẹ́ẹ̀ náà ni kéèyàn mí sí mí sọ́hùn lè tó tó tẹ̀lé ra wọn tí èsì لأن الذي يكثر الحركة يظهر منه لمن رآه كأنه ليس في صلاة torí pé ẹntì oúnjẹ ńlọ láti bí ọbọ bẹ̀rẹ̀ láti lọ ó tún bọ́ sí ẹ̀yìn ó tún sẹ́yìn ó tún wọ́n wájú padà ẹntì bá ń wò láti ta yóò rò wípé ليس في صلاة kẹsì pé ń kírun. فإذا رأيته يعدل إمامته tọ́ba rẹ̀ nìkan ti ń kírun tí wọ́n ń tún láwàní rẹ̀ ti ń tún ṣe وينظر في ساعته bí ti ń tún láwàní ṣe bísọ̀rọ̀ ọ̀tọ́ láwà ní sinna ó sì bẹ̀rẹ̀ sí ní wo aago ó sì ń kírun náà nù o ṣé mo yí hárí kọ́ ká àti máa wò òkọ́wọ́ rẹ̀ ó tún fi ó tún mi sí ó tún mi sọ́n ẹ́ wàyí kọ́ dé mọ́rẹ́jì láwò ó tún taari ẹsẹ̀ kan kọ́ ẹ̀hẹ́n ó tún apá agbádá lẹ́yìn tó fagbó ṣeré tán lẹ́yìn tó mi ọ̀ka tó mi lọ́wọ́ tán so kólta haada láàyè sọlẹ tóyìn irú ẹni bá ń sọ fún mi pé ìrún kò ń kí òkèrùn lèmọ́dá lèkẹ́sìrọ̀ ti àbà fi torí péré rẹ̀ ti ń ṣe lórí ìrún ó ti pọ̀ jù fasọlá àtúlẹ̀ àbúdá fi àmì rẹ̀ kò ṣe ọ̀ tá a bá ń sọ nípa ìrún kíkí tó nítumọ̀ ìbẹ̀rù ọlọ́run ìpayọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ wà nígbàyà ẹni tí bá ń kírun náà torí ọlọ́run tó sọ pé alladhina fi salatihim khashi'un àwọn tó ṣe wípé tí wọ́n bá ń kírun lọ́wọ́ ìwárìrì ìbẹ̀rù ọlọ́run a máa gbanú gbọ́kàn gba gbogbo ara wọn. mo sáré pé làlórí kan lọ́ba fà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ falamania kò sí ní tó burú. látàrí tí wọ́n gbà wá lọ́dọ̀ apá kan náà wọn sàbẹ̀ annahu kana wọn ní sàbẹ̀ yẹn ó sẹ́rìn àjò wọ́n máa wò bàárún ṣàròdún ràkúnmí kan bẹ pẹ̀lú rẹ̀ ràkúnmí yìí bí kọ́sà jàkùn bí kọ́sà sálọ ni ràkúnmí ní sàṣẹ máa ṣe. fàkàdàrà yìí sọ́lẹ̀ ó sì ọba ní kò wọ́n kírun lórí ràkúnmí o ó sì aláwọ̀ àkọ́bá rẹ̀ báyìí náà záàrùn olè jámà ni bẹ́ẹ̀ ni ràkúnmí o lọ́fẹ̀ẹ́ jámà lọ́wọ́ rárá òníjà lórí irun fàmáṣà ọwọ́ àárín lọ lórí ràkúnmí wàhùwà yìí sọ́lẹ̀ lẹ́yìn tí ń kírun wọ́n wọ́n mún sí kọ́ńbẹ́ kọ́tọ́ mi ìjánu ràkúnmí ọ̀sà dìmú báyìí ni ó sì ń kírun wọ́n akọ́dọ̀ yẹ́m ṣe orin lọ wọ̀yá kárùn bẹ́ẹ̀ ni rúkọ wọ̀yá júdù bẹ́ẹ̀ ni ń forí kalẹ̀ náà hátà àlàyé dàbà á ti jẹ́ ó sọ pé láwùtàràtù làṣàrọ́dà tí ń bá ilé fílẹ̀ pẹ́ yóò sàlọ́mọ́ ń lọ ìnírí máwo wọ́n lọ ṣàrọ́dà tọ́ba tí ilé sámọ́ ń lọ́wọ́ làǹkọ́tà àsọ ìbò fi áàdì ìbàríyà ilẹ̀ tí mo wà yìí ibi tí tèmi ọ̀ ta sínú torí tí mò ń lọ bò ní ṣe débẹ̀ wájú ò ní ṣe lọ mọ́ ẹ̀yìn ò ní ṣe padà sí mọ́ níta bá ni wípé ìran a máa bàjẹ́ pẹ̀lú kéèyàn ó ṣe haraka tó pọ̀ mísìn mísàn lórí ìran láì nílà lórí kan láì ní ìdí kan pàtàkì tó mú kéèyàn ṣe bẹ́ẹ̀. lẹ́nu òfìlẹ̀ awal torí níbi ìtàlákọ̀ọ́kọ́ yẹn ẹ yẹn ni pé wàtá sí pé irun rẹ̀ ó bàjẹ́ pẹ̀lú kófin nǹkan sí orígun àbí kíní sílẹ̀ lórí ìran láì ṣe àníyàn rẹ̀ ó bàjẹ́ níbi alákọ̀ọ́kọ́ ń lẹ́nu tẹ́lẹ̀kẹ́ máa lẹ́tẹ̀ tí mo lè nítorí pé tá níbi ìjọsìn ìjọsìn wọn ò tí pé ó ti gbé jùlẹ̀ orígun kan ní orígun ọ̀run ó gbèjúlẹ̀ wabil akhirat fáàlàmà yúnáàni o níbi àwọn ètò wa gbẹ̀yìn níbi ọ̀rọ̀ sísọ lórí ọ̀run tàbí ẹ̀rìn kéékèèké lórí ọ̀run àbí mímísí mísàn lórí ọ̀run so níbẹ̀ ọ̀run fàálàmà yúnáàni ò fi hà àwọn tí a kọ̀ kátó wá bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì àfààní kọ́ọ̀lùhù li'annahu fil awwali taraka ma la tatimmu al-ibadatu illa bihi wa bil akhirati fa'ala ma yunha anhu wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé taraka rukna níbi talákọ̀ọ́kọ́ orígun ó gbèjúlẹ̀ májẹ̀mú kò mú wá ó yọ ọ́sàlùwàlá kó tó kírun ọmọ ọmọ ọ̀sàlùwàlá abótiẹ̀ gbàgbé ọ̀sàlùwàlá ó fi á bẹ́ẹ̀ àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àìmọ̀ká inú ìjọ sálọ àkọ́rin pé dandan kí wọ́n pé májàmọ́ ní kíyàn sálọ àlà tó kírun tí kírun tán irú ẹni báyìí rẹ̀ ti pàjẹ́ yóò mú irun wá ọ wá ní farukinu orígun gẹ́gẹ́ bí rúkú tàbí foríkalẹ̀ lórí irun ó gbàgbé lórí irun kò rúkú gbàgbé ìforíkalẹ̀ ó gbé wọ́n sọ fún kíbla ní kọ́ọ̀bà kírun ìnira bìtẹ́ mi ò kọjú sí ni ó sì kọjú bẹ́ẹ̀ kò ní ìrùn torí pa màmá ni. àwọn sátìrì lè hàn rọ àbí ńgbà tí ó kírun ó láṣọ tó lè wọ̀ tí ó bòwò ara rẹ̀ kọ́ wá bòwò ara rẹ̀ tí ó kírun. àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ wájibù lọ́ máa máa gbèjú lẹ̀ lórí irun gẹ́gẹ́ bíi táyà alákọ̀ọ́kọ́ àti kéèyàn ò jókòó fún àwítẹ̀síbíhù àbí kéèyàn ṣe subhana rabbiyal azim tàbí subhana rabbiyal aala famithlu hadhihi al-umur idha taraka amdan batalat salatuhu àwọn tó jẹ́ dandan lórí irun yìí bíyàn bá máa máa láti gbé jùlẹ̀ lórí irun irun ó ti bàjẹ́ o kí ló fà á lẹ́nu láti tí mo lọ ìbádàtú illa biha ń bò tí ẹ pọ́ màmá ni irun rẹ̀ ò tí ì lè pé àfikọ́yàrí pé ó mú wa. wabil akhirat ẹ wàá ráwọn ìtọ́gbẹ̀yìn tá a fà gbalẹ̀ rò ní pé alkalam walkaaka kéèyàn máa máa sọ̀rọ̀ lórí irun kéèyàn máa máa kọ́rẹ́rìn kéèké kàákàákàá lórí irun mímì sọ̀n mímì sọ̀n mímì sí mímì sọ̀n lè tọ́pọ̀ tó ti lù sọ̀lá a máa jẹ́ kí irun ó bàjẹ́ ìdá fàálàhà amdan tíyàn bá ṣe tíyàn máa máa wàdálìkà lẹ́nu fàálà máa yún ní àhánì o torí pé ẹni báwọn ní ti fún èèyàn tí wọn ò fẹ́ kéèyàn ó ṣe lórí irun ìlónítọ̀hún ńlọ ti ṣe o ìyẹn jẹ́ lórí alákọ̀ọ́kọ́ tá a fà sọ wípé báàbù mufsidá àti sọláàt wa makruhatiha àwọn tó bàrùn jẹ́nu àwọn tí wọ́n wá kọ́ ṣíṣe rẹ̀ fún ni lórí irun wa yukrahu al-iltifat fi sọláàt wọ́n kọ́ kéèyàn máa wẹ̀yìn bí akọ̀pẹ́ lórí irun ó ń kírun lọ ó tún wá wẹ̀yìn lẹ́nu nàbí yà sallallahu alayhi wa sallam torí kò jìṣẹ́ lọ́wọ́ bá àwọn kan náà wọn sàbẹ̀ wọ́n ti bí léèrè ánìlẹ̀ iltifati fi sọ́lá nígbà kéèyàn máa wò yín wọ̀ lórí irun fakọ́l ànábì wa sọ fún wa pé waqtilasun ó lè kání yakhtalitu shaytanu min salati al-abdi tí sùn jágbà níbi irun ẹrú sí ọlọ́run nígbà tí báńkì imam bukhari àwọn ní àgbà hadith yẹn àwọn ní àgbà wa afa ni tayyib bákan náà wàyí kọ́ra ọ̀dà abas eré kéékèèké lórí irun wọn kọ́ wọ̀wọ́dì àwọn olùyáde alàlùkọ́sẹ́rọ̀ kéèyàn gbọ́wọ́ lékèkèrè ìdí báyìí lórí irun ìwà àgbọ̀tì ẹni níwọ̀n á sí báyìí alhamdulillahi rabbil alamin sẹ́mi kò mọ aládàkọ mọ àdàbí lọ́wọ́ fún ìyàngá wọn fẹ́ gbó lọ dáàdì rẹ ẹ dáàdì mo ti lọ bí sẹ́wọ̀n yẹn ya fún mi lówó ah, ah, wọn kọ́ fọ ní ìfọ̀títọ́ dáná ẹ̀lú ká sọ̀ ń gbọ́ yìí yẹn ni pé wàwádìí wọn lè yá dáadáa lọ́kọ́ ọ̀sẹ̀rọ̀ kéèyàn gbọ́wọ́ lé kékeré ìdí lórí irun wàtàṣìbí kò lè àtọ́ obìnrin títí ọwọ́ bọnú ọwọ́ lórí irun wọn kọ ilé yìí náà o wà farukọ àti hà bákan náà kéèyàn máa rọ́ka lórí irun wọn kọ ẹlòmíì lórí irun ẹ̀wọ̀n pàpàpàpàpàpà pọ̀rọ̀pọ̀pọ̀pọ̀ lórí irun wànyẹ́ lè ṣàfihàn bẹ́ẹ̀ náà ni kéèyàn ó jókòó lórí irun mọ̀kànlá ka ìkẹ́ àyìn lè kẹ́lùbì kéyìn olóso ajá lórí irun ọ̀nà méjì ni a fa ìlóso ajá lórí irun ọ̀nà méjì ni a fa sí ọ̀nà alákọ̀ọ́kọ́ oníkéyìn ojókòó sórí gìgísẹ̀ méjèèjì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì oníkéyìn ó fìdí lélẹ̀ ọwọ́ méjèèjì náà kọ́ na méjèèjì na síwájú ìkẹ́ o ìmà kéyìn ẹjẹ́ ń bọ́ síbi torí so wọn kọ kéèyàn jókòó báyìí lórí irun so èké àwọn olùkẹ́lẹ́bí nu ọ̀nà kanú ní àwọn ọ̀nà méjèèjì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì oníkéèyàn ó fìdí méjèèjì lé báyìí lórí irun kọ́ wa na ojúkun báyìí so lórí irun kódà lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n ti yàn bá jókòó báyìí lórí irun rẹ̀ ti bàjẹ́ lọ́dọ̀ àwọn hànàbílà kàtíra wọn wọ́n ní wọ́n kéèyàn ó ṣe bẹ́ẹ̀ ni lórí irun afáwa ní sàníyàn ẹlẹ́ẹ̀kejì mà yíkọrọ òfin sọlá ní tí a ń kọ ṣíṣe rẹ̀ fún ni lórí irun kọ́ọ̀lùhù wà yíkọrọ òlì ìltìfáàtù fi sọlá lẹ́nàbíyà sallallahu alayhi wa sallam sura ìtìlá ti dé parí afáà ni wọ́n kọ kéèyàn owó òyìn wọ̀hún kéèyàn máa wẹ̀yìn bí akọ̀pẹ́ lórí irun wọn kọ wàyàkúnni mubtilan kódà ó lè jẹ́ kí irun ó bàjẹ́ idan harufa kibla tẹ́tẹ̀yìn bá ti gbójú kò ní kíbla pátápátá ó lè jẹ́ kí ìrìn yàn kí kọ́ bàjẹ́ ìyẹn ni pé tó bá gbójú kó bá gbórí kù tó súnrí kù níbi kíbla inhirafan kulliyan pátápátá tó gún rí yányá. fa idha kana wajhu lil kíbla mo tá kójú rẹ̀ wájú ẹ̀ sì kọjú sí kíbla igbá rẹ̀ náà wà ní kíbla thumma inharafa ila jihati janub ṣùgbọ́n ọ̀ra sún díẹ̀ ọ̀ra fìdíẹ̀ sí abala janub bin hirafil qadamain pẹ̀lú wípé ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó ti yí janubu south àbí kí láǹpẹ̀ ẹ̀ kí ní yorùbá ṣe gúúsù gúúsù fàáàdà kọ̀dítàdà kàṣẹ́rẹ̀tàn irú ẹni báhùn ó ti fi májẹ̀mú kan lẹ̀ inú májẹ̀mú ọ̀run nígbà ẹ̀kọ́ ti fi kún kíbla wàtàbtìlò sọ̀láàtò hó ìyẹn rẹ̀ yọ́ bàjẹ́ o wà lọ́wọ́ àádà kódà kó ti ṣe bẹ́ẹ̀ kó tún wá sẹ́ kọjú sí kíbla tán yányán padà wà á mẹ́lẹ̀ òláwà wàjẹ́ o wàjẹ́ o sọ táyé pé ojú rẹ̀ ọ̀ra sí díẹ̀ kú o láti bẹ̀ ni fọwọ́ mọ̀kẹ́rọ̀ ṣe léyìn wọn kàkọ́ fún yẹn lórí irun ni torí pé léyìn ọba ìrun jẹ́ torí pé àwọn sàábé ìdúránilẹ̀ wọn ra ṣe bí ẹni tí ọ̀ra wẹ̀yìn díẹ̀ lamakani nabi sallallahu alayhi wa sallam marido nígbà tí ànábì sáàárẹ̀ tánàbí ò lè wá mọ́sálásí tó nítọ́ abubakar wọ́n sì máa kírun lọ náà so tí wọ́n tún wá padà rí pé ah, ànábì wọ́n mọ̀ dàbí nípa àmọ̀tún gbóhùn ànábì wọ́n ra wẹ̀yìn díẹ̀ so ìwẹ̀yìn òun náà jẹ́. wà á tọ́ lábí wajhihi minan nafidha faltafatu wara'ahu ànábì wàá ra yọjú láti bí fèrèsé àwọn kan wá wẹ̀yìn náà àwọn sàbẹ́ so fàádàlì irtifat ìrora wẹ̀yìn dé àwọn láyé tẹ̀lé sọ́lá kọ̀bàrún jẹ́. wàkàdálìkà lámà taqaddama abubakar yusalli akhadha an-nasu yusafikun bákan náà ànábì ti kọ́ ní àwọn le bẹ̀rẹ̀ sí ní patẹ́ fún abubakar pé anabi matide faltafata abubakar wa ra wẹ̀yìn díẹ̀ faro anabi ya sallallahu alayhi wa sallam ó wá rí anabi nígbà tó wẹ̀yìn faro fa ayadé wàrọjà ọgbọ rẹ̀ méjì ó ti gbé òkèlè fún takbiratul ihram ó wá sẹ́rí padà sẹ́yìn falamtabtul salatu bihadal irtifaz látàrí pé ntọ́rọra fi wẹ̀yìn kò tó nǹkan kẹsí gbogbo wájú àti gbogbo àyà ńlókùn kíbla eléyìí ni òjì kírun rẹ̀ kí kọ́ bàjẹ́ وكذلك في الحديث أنه عليه الصلاة والسلام بعث رجلا بعث رجلا عينا فصلى فجعل يلتفت ينظر مجيء ذلك الرجل فدل على أن الالتفات اليسير بكنا أنا arákùnrin kan ainan láti lọ ṣe alami فصلى wàá bẹ̀rẹ̀ فجعل ní kírun fàjá àlẹ́ yẹlẹ́tẹ́fìtù gbọ́dọ̀ pálá bó ṣe ń wò yín nira ń wọ̀n díẹ̀díẹ̀ lórí ìrun yandoro màjíyà dálìkà rọ́jòló ó ń retí dídé ẹ̀ńtọ́ná níṣẹ́ ẹ̀ńtẹ́ni kọlọ̀ mú wa bí ó ti dé àbí ó ti dé eléyìí ń tọ́ka sí pé ìrora wẹ̀yìn díẹ̀ lórí ìrun tí ò tó nǹkan láàyò tí lò ha ọ̀bàrún jẹ́ ń tòótọ́ o ṣùgbọ́n láàkìn yóò kára o wọn kọ kéèyàn ò ṣe bẹ́ẹ̀ lórí ìrun kí wọ́n á lè rí lórí kàrà yíyàtọ̀ ìltìfàt lórí pé ń kórìíra kéèyàn ọ̀ra kéèyàn máa wòyìn wọ̀hún lórí irun ẹ̀rí ẹ̀ ni pé wọ́n bí òjíṣẹ́ lọ́wọ́ bá léèrè ẹ̀ ń lè iltifat nípa mímọ̀ wẹ̀yìn tàbí wòyìn wọ̀hún lórí irun faqal àníbìwá dáhùn láhùn pé hadha ikhtilasun ó lè jíjà díẹ̀ kanu jíjà gbanu yàtàlítò ṣètọ́n tí ṣètọ́n máa jí bù tí máa jí jágbà pẹ̀lú kẹ́lẹ́kẹ́lẹ́ yẹni pé yaslubu min salatil abdi yẹni pé yóò máa jíbù yóò máa jímú nínú ìrun ẹ̀rú bi khufyatin hatta yanqusuha yẹni pé ọ̀rá máa jíbù pẹ̀lú pé ọ̀rá ń pẹlẹ́ngọ́ kẹsàn-án àrùn tó yẹ kéèyàn ọgbà kọ́mọ̀bà pé ojú òṣùwọ̀n wà fi hadithin akhar inú hadith mi anáwó salatu wa salam qala inna ahadakum idha salla tẹ́nìkan nù yín tí bá ń kírun lọ́wọ́ fa inna Allah yansub wajhahu ilayhi ọlọ́run bá yóò dojúkọ lẹ́rú tí bá ń kírun fọlọ́run fala yaltafitu yà má wòyìn má wọ̀hún o fa innahu idha iltafata tó bá ti lé ń wòyìn tó ń wọ̀hún lórí irun ọlọ́run ló gbójú kúrò lọ́dọ̀ irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ni. wa yukrahu al-abath yẹni pé minal mikrohat ọ̀ràn tí wọ́n kọ̀ fún wa láti ṣe lórí irun òní al-abathu eré lórí irun ńlọ́wà tí ọba tí tó nǹkan tọ́ba tí á pọ̀ irun ọba jẹ ìjọ mẹ́jọ lágbára ọlọ́run ẹ̀jẹ̀ àtètè dé ọlọ́run sọ àjùjọ mẹ́jọ lọ á máa tẹ̀síwájú. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ẹjẹ́ ká sọ pé jazakumullahu khairan kí ọlọ́run kí ọlá kọ́kọ́ bá san àwọn ọ̀sọ́sọ́ ní ẹ̀san olórí ilé bá wà sọ ní torí pé àwọn agbọ́nrin tó jẹ́ pé tí máa da mọ́sálásí mi lúlù ọba tẹ́lú pé kù lọ mọ́sálásí mi mọ̀ torí pé àwọn tí wọ́n bá wa mẹ́nu báyìí ní àwọn kan tí ń tàṣírí àìmọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́mù mọ́sálásí mi nípa ọ̀rọ̀ sáwí ni o àbí àwọn kan tó bá ìmọ̀jẹ́ àti tí débi pé tí ọ̀bànújẹ́ gan-an wọ́n tó sọ pọ́ bànújẹ́ kí ọlọ́run bá ìfẹ́ ọlápọ́dá kọ̀kọ́ tó sàlẹ̀ fún màtí àgbẹ̀rí fún ẹnìkọ̀ọ̀kan wa kí ọlọ́run kọ́ jẹ́ kí n ti sọ ní kúrò fún ẹnìkọ̀ọ̀kan wa ní báyìí a mọ̀ ka àwọn ìbéèrè tí ó wà ní iwájú wa bí tí wọ́n máa bá wa dá rẹ̀ ní ẹyọkọ̀ọ̀kan elébeere béèrè pé èwo ló lọ́lá jù ṣé kí a káwọ́ sáyà padà tábà rùkú tábà wá sí sókè ṣé ká gbẹ́wọ́ sígbà yà padà lọ dáa jù ní àbíká dáwọ́ wá sílẹ̀ sọ́gbà ẹnu là ń lọ mi bisimilah alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah agbárin tó ṣe pé ọfà ìfàǹfà lọ́dọ̀ àwọn àfa àgbààgbà òní agbárin yìí ńlọ́jẹ́ ẹni pé èèyàn ti gbórí kò ní rògbò ìgbà tí ó wà á gbọ́wọ́ padà sí bó ṣe wà ń sígbàyà ni ó gbélé ni àbí yóò da ọwọ́ ń sílẹ̀ nínú àwọn àfa àwa tí a ń bẹ lásìkò yìí tí a ti padà kú kọ́lọ̀ ń tí a sọ nípa rẹ̀ bàbá àlùbáni sọ pé kéèyàn ọ̀dá owó padà sórí gbáyà báyìí bàbá ní bídíà ni tó yanjú lórí irun ṣùgbọ́n bàbá òtẹ́mìn bàbá ní kìí ṣe bídíà o sojú gbogbo ẹ̀ lọ béèyàn káwọ́ gbá sí gbáyà bàbá káwọ́ lẹ̀ kò bàrún jẹ́ kò dìjà lórí irun. asànàlá ilé ìsìn láti gbọ́ yìí o pé ẹ̀ńtà bá rí tọ́ka wáyà lẹ́yìn ìgbà tó rúkú tán ẹ̀ mọ́ pé bídíà o ẹ má sọ pé ìrànlẹ̀ òpé wọ́n sí mú pé kákáwáyà náà lọ mọ́ ẹ̀tọ́ bá dáwọ́lẹ̀ náà wọ́n sọ pé ṣe tàṣádúrú àbí ó ti ṣe kan alámọ̀rù wà tẹ̀ alámọ̀rù sọ wọ́n fẹ́ tí ọ̀rọ̀ bá tí ẹ̀rí bá ti di pé ó ti ní pé ó lè nítumọ̀ bá lè nítumọ̀ báyìí àyà lọ wẹ́rí pé tí ó lè ní kò sélò mà ẹ̀rí wọn sélò láti ṣe ẹ̀rí mọ́ nìyẹn kí ọlọ́run kí ó bá tún jẹ́ káàrùn àwọn ọ̀sán ṣùgbọ́n pẹ́ inú béèrè tí ó tó wà ń bí elébèrè pé kò tí ẹ̀ bá ṣe bísímìláì lẹ́yìn kábára alhamdulillah wasalatu wasalamu ala rasulillah eléyìí ò gbé torí pé ẹnu àwọn àfáwòkọ lórí pé bisimilayi rahman rahim ṣé àyà kan lọ́jẹ́ nu fatia ni àbí kìí ṣe àyà àbí lára àwọn fọwásílù tí a fi ń bẹ̀rẹ̀ tá a fi ń sọ pé súra ilé ti parí o súra mi là fẹ́ bọ́ sí o ẹnu wọn ò kò lé lórí khuruja min al-khilaf torí ayé bá a mà kò tó ṣe fatia ní rákà kìíní rákà kejì rákà kẹrin máa ṣe bisimilayi kò di wípé èèyàn ọkà jẹ́jẹ́ lẹ́yìn ó ṣe àwọn àdìsí kan wá wá tí wọ́n sọ pé ànábì yìí ṣe àwọn kan lánàbí yìí ṣe àwọn tí lánàbí yìí ṣe wọn àwọn afá àpadà àárí wípé ànábì máa ń ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ àwọn ẹni tí bẹ́ẹ̀ ń sá fún alákọ̀ọ́kọ́ yóò gbọ́ ní ẹ̀fọ́ sọ pé ń bẹ̀rẹ̀ rún pẹ̀lú àwọn tí wọ́n máa jìnà sí wọn sọ pé tánàbí ọba bẹ̀rẹ̀ rún ìmọ̀ abẹ́rẹ̀ pẹ̀lú alihamudulilayi rọ́bìlì alamin kì í ṣe basmala basmala yóò ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ ń yóò fúnra rẹ̀ gbọ́ yóò tún fẹ́ni tó bá súnmọ́ pẹ́kípẹ́kí yóò fún náà gbọ́ sì yóò ṣe bisimilayi ìyọ̀n ní ṣe sókè bí yàn ṣe máa ń ka suratul fatiha àtàwọn sura mi. yọ̀rọ̀ kí o tó sàlékún àgbòye rẹ̀ fún wa pé ká mọ̀ rí pé àṣà ń ṣe àìbá mọ́ lè jẹ́ ọ̀gọ́lọ̀ ni mo ní ẹ ìṣúdá wà ní ẹ̀ tó bá ìtì wà ní ẹ̀kọ̀ ti páàsì ní tí ọba sí sí bẹ́ẹ̀ ó jẹ́ èdè fún àmì yẹn tí ó jẹ́ nẹ́fìlà fún iṣẹ́ ṣùgbọ́n tó bá padà lọ sí torí pé tí ń kó bọ́pọ̀lọpọ̀ wa lónìí nìyẹn pé tìbí ìsà sọ̀rọ̀ yẹn tìbí ìsà sọ̀rọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ fi àwọn nǹkan tó yẹ ká sílẹ̀ ẹnu ẹ̀sìn débi súnà ni débi súnà ni tọ́ba jẹ́ súnà. wọn ò sáwọn pé súnà náà oríṣiríṣi súnà ọ̀hányà <laughs> súnà ọ̀hányà ń bẹ ẹ̀bẹ̀ ni. ẹlòmíràn pé táwọn ẹbí bá ṣe ní súnà ńtọ́lọ̀ bá pàṣẹ rẹ̀ lọ́rọ̀ yẹn àwọn sáà sì jìyà pé kò rí bẹ́ẹ̀ ànábì lè pàṣẹ tí ó jẹ́ ọ̀ràn yẹn tí ọlọ́gbọ́n pàṣẹ kan tó sì ní jẹ́ wájìbì dandan kí ọlọ́run kó tó sàlẹ̀ fún àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ fún ìgbọ̀kan wọn elébèrè bẹ́ẹ̀ fún kí ló lè súnyàn dé ló ya sàárì kí láwọn nǹkan tó lè ṣokùnfà ya nù sàárì fún àti kílẹ̀ ọ̀nà àbáyọ sí. agbọ́nrin lálẹ́ lẹ́yìn náà ọlọ́run sànúrọ̀ ìkíní ìyá ń bẹ nù sàárì ìdẹ̀ra sì ń bẹ nù sàárì ìyá ń bẹ ń bẹ liman yastahiqu dhalik fẹ́ bá lẹ́tọ̀ sí kó jìyà ìdẹ̀ra ń liman kana ahlan lidhalik fẹ́ tó náà bá lẹ́tọ̀ sí kó jẹ́ ìgbádùn náà sáré lára tí máa ń fa ìyanu sáré ó ní kéèyàn ọ̀tọ̀ kéèyàn má farabalẹ̀ kí tó fi dá dáadáa tó fi asáré tábà tó àpọ́n bẹ̀ títọ́ máa kán tó sì mọ̀ pé nǹkan àbúrò tí ẹ mọ̀ pé nǹkan àyíbẹ̀ tí ẹ̀kọ́ èèyàn tọ́ èèyàn tábà àyíbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mẹ́sìn máa ń tọ́ àwọn àyà àgbàlagbà ìyá àṣẹ kí mọ̀ ń bọ́ ọ fẹ́ tọ́ yàá ọ̀ ń tọ́ lọ́ntì ẹ̀nu so eléyìí máa ń fa ìyanu sáré òfófó ṣíṣe kéèyàn gbọ́rọ̀ Zubair kọ́ lọ sọ fún Ibrahim láti lè bá a dá àárín àwọn méjì ró òun náà máa ń fa ìyanu sáré Abdullahi ibn Abbas ó lóun àtànábì jọ ń lọ níjọ́ kan àwọn wá kọjá lẹ́gbẹ̀ẹ́ sáré méjì anábì ni hmm, wo sáré méjèèjì hàn ìdínáhùnmá láyọ̀ àdàbáni àwọn méjì wọ́n fi ìyà burúkú jìyàn lọ́wọ́ wà má yọ àdàbáni fi kẹbíyàn ṣùgbọ́n tí a ń jẹ́ ìyàlé lórí lójú tiwọn kìí ṣe nǹkan ńlá ah ànábì ní rárá o nǹkan ńlá ni ń torí ẹ̀ jìyà sí ọ wá sàlàyé ní ti ń torí ẹ̀ jìyà ó ní amma àdúgbò máa ń fàkà nílẹ̀ ìsẹ́ǹsì ó mí ń bá olè ó bá tọ̀ kò ní farabalẹ̀ kò ní sì mọ̀ tó tó nígbà bá tọ̀ tán wàá mẹ́lẹ̀ àkà ọ̀ wà rẹ́ ní kejì fàkà ní yẹn ṣìbì nàmíma olóòfó ni yọ gbọ́ sílé yọ igi ọ̀pọ̀ta ti ń bẹ́ ń tòsí ọwọ́ ọ̀pẹ̀ wọn ó fi kà síbi ó fi kà síbi olópin ìgbà tí igi wọn ọba tí ìgbẹ ìyá wọn ò fúyẹ́ ẹran tí máa ń fanu kí wọn á ní ọ̀nà àbáyọ wá ní wípé má ṣòfófó má ọ̀rọ̀ ọlọ́rọ̀ má gbé káàkiri má ọba tọ̀ farabalẹ̀ kíkítọ̀ ọ̀dá dáadáa kódà ntọ́ dájú tíyàn bá fẹ́ bá ti kànú tí a ti kànú tíra yìí náà ntọ́ dájú tíyàn bá tọ̀ ni pé alijamu bainal istinjai wa istijmar kọ́kọ́ wá toilet paper tàbí òkúta fi nu nǹkan ọmọkùnrin rẹ ná tissue paper fi nu ojú abẹ́ ná kó tó dùpọ̀ wà fún mi lè sòyìn ọ́ màmá dájú pé pé yes ó ti dá mo tó wà fún mi sí sojú yóò clear sí yàn labalábẹ́ so ọ̀nà àbáyọ ti eléyìí náà má sòwò fún ma ṣe farabalẹ̀ tọba tọkọ tábà títọba tọ sí alá fún mi fọ́ ọlọ́run kẹwàá tá a jẹ́ mùsùlùmí pọ̀ àwọn Yahudi bítọ̀ bá kan sí alá òkúta àwọn ìgbóngbọ̀ bá tó sẹ̀jẹ̀ ní wọn tó sì mara tó bá kan sí alá sọ ńgbọ̀n bá tó fi òkúta gbu aṣọ tá sọ́n bá tó ya gbọ̀n ló tó clean wọn náà àjàgà tó lóun ṣe fáwọn ẹni ìṣáájú ọlọ́run ti ó ti rọ ó ti gbé kúrò lọ́rùn tiwa. láàrín títún máa ń fa ìyà inú sàárè ọ̀rọ̀ ìlú nǹkan ogun kéèyàn ò jí mú ọ̀rọ̀ ìlú nǹkan ogun kéèyàn ò jí mú nínú àwọn fa ìyanu sáré o àwọn tí wọn kó wá jẹ jẹ wọn máa kó lẹ́mọ́ jẹ wọn máa kó jẹ nìṣó ìyá wọn wọ́n kọ́ bá pàdé nínú sáré ọ̀rọ̀ ogun ẹnìpá àwọn mùsùlùmí jagun táká tó pín nǹkan ọ̀rọ̀ kéèyàn wá jí mú eléyìí náà máa fa ìyanu sáré kódà ó lè fa kéèyàn máa wà lùjẹ́ náà ẹnìkan ìrìnà tí ó kọ rẹ̀ onímọ̀ abànàbí gbé máa ń bá palẹ̀ mọ́ tó bá ti ń lọ sójú ogun àbí tó bá ń yọba tó gàárì rẹ̀ ẹrù tó bá yóò gbé bẹ̀ yóò gbé bẹ̀ tó bá yẹ kó sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ wọ́n jagun sọ́njọ́ kan gẹ́gẹ́ bí ṣe rẹ̀ ó ń gbàrún nǹkan sórí nǹkan ànábì bí ọkọ̀ kan ti hàn jù bó ṣe jáwánu wọn ọ̀mẹ́ tó jù àfi sim ọbọ̀ sí lára ó sì kù. àníyàn ńlá o àwọn yẹn bá pariwo á òkùnkùn ṣàyídé òkùnkùn ṣàyídé ànábì ní kò ṣàyídé o ànábì ní kò kúkú ṣàyídé o iná ní lọ à ànábì ní ogun báyìí ogun báyìí tí wọ́n jà nǹkan ogun tí ò ju bí àbẹ́là lọ báyìí ó jí mú wọn ò sí ìpín tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìlú so ní tẹ́yìn ó fi yanjú ẹlẹ́yìn ni wípé ní tí ìbá ti ṣe tiẹ̀ ń tọ́ ọ̀bá ti lẹ́tọ̀ọ́ sí mọ́mú má tiẹ̀ ìṣe bẹ́ẹ̀ láǹtí máa fà ọ̀nà irọ́ pípa ara àyà nù sáré yóò jìyà rẹ̀ nù sáré kùránì tó kàfi tó létè ká àtẹ̀sí tìláwà àtẹ̀sí lo kùránì yóò jìyà rẹ̀ nù sáré owó èlé gbígbà tanti ó fa ìyà fún yàn náà sáré ni hadith tọ́wá lórí rẹ̀ ogun pọ̀ hadith samara tó mẹ́nu jùlọ olójúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam ẹgbẹ́ mi táwọn ti bá sábà ní wípé táwọn bá ti kírun àsùnbà tán ànámi ò dojú káwọn pé tọ̀ sáré ní tó sùn ní tó lálà ní tó bá lójú òrùn kọ́ máa wá sọ. onígbà wa àdìjọ́ kan ànábì béèrè ọ̀sẹ̀ náà kan tó sọ pé òun sùn lálà ànábì wa ni báyọ̀ tẹ́yìn òsùn kẹ́ lálà èmi sùn wọ́n lálà o lójú òrùn mi àwọn èèyàn méjì kan wá bá mi intolic intolic ndínlẹ̀ ndínlẹ̀ ìyàjà lọ oníbo là ń lọ onísàǹsó à ń lọ abòrìnbòrìn àrí arákùnrin méjì kan ìkan ọfẹ̀yìn lélẹ̀ ìkejì ó gbókùtà lọwọ bẹ́ẹ̀ ni ń wé òkúta ní ń ọmọ lórí ọba ti yotu òkúta mi lórí báyìí daada ọ̀fọ̀ yóò o òkúta wọn lọ yóò lọ gbókùtà kó tó gbókùtà ndé orí wọn sọ dé padà yóò sọ lókùtà kẹ orí ó tún ká lẹ́ni ìkílẹ̀sẹ̀ rẹ̀ tí wọ́n fi ń fọ́kùtà máa lórí ntọ́lik ntọ́lik wọ́n tún lọ àwọn tó ríyàn méjì kan ẹnìkan jókòó wọ́n ti bí olóòfó tí wọ́n fi máa ń jọ dóró yẹn wọ́n ti bọ̀ lẹ́ẹ̀kẹ́ wọ́n sì ń fa ya ẹ̀jẹ̀ ọwọ́ túrútúrútúrútúrú tó bá ti fa eh, ẹ̀kẹ́ ọ̀tún ya tẹ́jẹ̀ wọ́ yóò bọ̀ sí ẹ̀kẹ́ lẹ́ẹ̀kejì yóò tún ya kó tó padà síbí yóò ti sọdí ya kílẹ̀ tẹ́lẹ̀ tí a ń ya lẹ́nu tí a ń ya ní ya lẹ́nu ya ń gbogbo ẹ̀ báyìí ìntọ́líkì ìntọ́líkì náà ni àwọn tó ń lọ àwọn tó ń rí àwọn èèyàn méjì kan ẹnìkan lù ẹnu odò ẹ̀jẹ̀ ẹnìkan jókòó sétí bèbè odò òkúta ń bẹ lọ́tọ̀ òkúta ń bẹ lọ́sì etí ń lù ẹnu odò ẹ̀jẹ̀ tó ti lọ tó lù tó lù yóò so lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n sọ àfààní bíi lè sì pé sọ̀rẹ́ ni alákọ̀ọ́kọ́ nù ètí àwọn ẹ̀kọ́ tá a máa lórí hajara alukoran ọ̀yìn kurani lòdì kìí ka kurani kìí tọ̀ kìí sí ìlò. ọ̀rẹ́ tí a ń fà lẹ́ẹ̀kẹ́ ya tí a ń ya lẹ́ẹ̀kẹ́ tí a ń ya lẹ́ẹ̀kẹ́ òpùrọ́ nù tọ́ba parọ́ báyìí ìyá mi lọ́wọ́ àfáàkì gbogbo ayé pátápátá ní ọgbà ẹ̀sìn sẹ́ni lásìkò táwa yìí. irọ́ burúkú àwọn yóò jù sórí Facebook ọ̀wà rẹ̀ tí ń lù ẹnu odò ẹ̀jẹ̀ ọ̀bẹ ah, olówó ìlénu sógúndogójì lórí mu wọ́n láwọn tó wá ń lọ àwọn tó wá ń lọ àwọn ààyè kan inú rẹ̀ ọkẹnu dáadáa ṣùgbọ́n bí òkè rẹ̀ kó ló ti rìn báyìí rárí gbàtọ́ wọn wá yọjú wo bẹ̀ wọn wá ra àtàwọn obìnrin tẹ́ ń bẹ ní òògó ló ń tó àà ah, ah. òun á rí wípé wọ́n pariwo ee ee òun ọgbọ̀ lagat ojoojoojojo wọ́n tún dákẹ́ wọ́n tún pariwo wọ́n tún dákẹ́ ah, àwọn olè àwọn eléyìn sọ́rọ̀ àwọn eléyìn àwọn ń sìnà ọkùnrin àtàwọn ń sìnà obìnrin nù wọ́n máa dáná yá wọn lábẹ́ nínú sàárè tí èdè ọgbìn dàrú so kí wàá ní tí ó fà á wọ́tọ̀ ń parọ́ jẹ́ ní tí ó jẹ́ olódodo níbi ọ̀rọ̀ nínú ọ̀wà níbi ìṣe gbogbo bí tó bá ti rò wípé kọ́ ọ parọ́ ló fi mórí bọ́ sòótọ́ ń bẹ̀ lẹ́ àná sídẹ̀kọ́ múnjí òdodo máa ń láàyàn ní kìí pààyàn Hajjaj ibn Yusuf ó ṣe kútùbà ń jọ kan kútùbà ń wá gùn kọjá bó ṣe yẹn ní ah bóòlù àti jẹ́ ah ó túbà yìí ti gùn ju àbẹ̀rù ọlọ́run pẹ̀lú wa ó túbà tó ọkà fi dáa dúró tó ọkà délé wa kalẹ̀ àjájú bónú sí yusuf ni ẹ̀ ń mọ òkò ni ẹ̀mí àwọn sàbí ló tọwọ́ rẹ̀ kú sàyìn dùbúnú jù béèrè ọwọ́ rẹ̀ ló ti kú ń mọ̀ parí wọn ta ló ń tọ́ sọ̀rọ̀ ni ẹ lọ́ọ̀dẹ mẹ́lẹ̀ ọ̀yà rẹ̀ ni àjájì ọ̀pá o níta sì ni kí ẹja lọ bá àjájì pé orí rẹ̀ dàrú wéré níì àmì tó wá sí mọ́sálásí ọmọ àlọ́bá àjábì bá orí ẹ̀ dàrú kọ́mọ́ntì ń sọ orí ẹ̀ dàrú wẹ́rẹ́ ní ẹlọ́mú wa tó bá ti lè jẹ́ pé wèrè lòun tòótọ́ ń filẹ̀ mọ́láìsí bẹ́ẹ̀ mọ́ ọmọdé orí mi ò pé orí mi pé dáadáa ń ya wèrè kankan mo máa ma sọ ní tí mo sọ deliberately ni wáàsí rẹ ti gbùjù kí ló ń sọ ní wáàsí sẹ́kàn lọ́sọ́tà ìwà náà ni wà ní pé torí ipò ọ̀parọ́ máa lọ torí pọ̀ parọ́ ó túlẹ̀ so yẹn ni pé ìdàkejì rẹ̀ ìrẹ́tọ̀ ń parọ́ máa sòótọ́ rọ̀ ìwọ olówó èlé máa sànù àánú ọlọ́ọ̀ni wọn náà rí gbà yàtọ̀ sí lẹ́yìn ẹ bá ń gbowó èlé ọmọ adé ń tọ́lá fún yàmà hakùnlá òrìbà ọlọ́run lóhùn oorun òní fi ṣe nǹkan rí múrogún lẹ̀dọ́ ọlọ́run ọlọ́run ọba jagun so ẹn tí ń parọ́ kọ́mọ́ parọ́ mọ́ kùránì mójútó bó ṣe é sùn kọ̀ọ̀kan lọ́ọ̀mà kà lójúmọ́ júzì kọ̀ọ̀kan lójúmọ́ wọ́n jẹ́jẹ́ pé náà wẹ̀ nìkan lọ́ọ̀mà ń fún mùsùlùmí ètò ìṣesìnà lọ ayọ́kan yóò tọ́ mi méjì wọn à mi mẹ́ta ẹ̀ máa parí wọn oúnjẹ

ṣé gbogbo èèyàn sàárè òkun pínpín mọ́. ìfúnpinpin àtìyá náà sàárè àwọn tí wọn bá jẹ́ ní ọlọ́run so ọlọ́run ọlà wọn kò ń bí ìfúnpinpin ẹ ń bá kókó ṣàhídì ọlọ́run ọlà níbi fìtínà àti ìfúnpinpin ẹ ń bá máa ka suratul Mulk lójoojúmọ́ lójoojúmọ́ ọlọ́run ọlà kò ń bí ìfúnpinpin náà sàárè mọ̀láyìí ṣe gbogbo àwọn tá a kà á lẹ́hùn sàárè ẹ̀ńtọ́lọ̀ ń bá sàánú tó bá fẹ́ kẹ́nu sàárè sàárè bó ṣe fún tóun bẹ́ẹ̀ ni ó ṣe fẹ̀ tó fún nítọ̀hún yóò fẹ̀ kọjá bó ṣe yẹ kódà atẹ́gùn náà àlùjánnà yóò máa wá fẹ́ sónítọ̀hún nínú sàárè ibi tó wà atẹ́gùn wọn máa fẹ́ sí ààyè ibi tí ó dé sínú àlùjánnà wọn máa fi hàn báyìí ṣùgbọ́n tí ó ṣe dáadáa láyé lára ìyá náà sàárè ni pé sàárì ó fún pinpin pin máa débi wípé ẹ̀fán ọ̀tún yọ bọ̀ sí tòsí lẹ́yìn tí a bá bilé rẹ̀ máa ń rọ́bù kà máa dín náà kàtà ọba wí rọ́bìṣì báyìí wọn ò lù ní òdùrọ̀ lórí gbogbo orí ẹ̀ ní ọ̀fọ̀ pẹ́tẹpẹ́tẹ yọ pariwo gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá ẹni ọ̀gbọ́ ohun rẹ̀ àfihàn àtàlùjẹ̀nu nìkan ẹ̀ ń bá wá ṣèèsì gbọ́ bí ṣe ń gbọ́n lójú ẹ̀sẹ̀ náà sì máa kú sùkọ́lọ̀ wà ń anábì tí a kọ́ ní tá a máa ṣe tọ́lọ́wọ́ fi làwà kó nbí fìtínà àti yanu sáré tó nbí táyà tá a máa ń ṣeun Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabri wa min fitnatil mahya wal mamati wa min fitnatil masihid dajjal. táyà ọmọ lórí wàhálà ìbáraẹ̀ láì sọ́ọ́lì yìí náà dìkan o kò tó gùn dáadáa o ọlọ́run sàn nípa. ẹni béèrè béèrè pé ẹ̀ẹ́djókòó tí ẹ ṣàlàyé lẹ́ẹ̀kan bí àlè ẹ̀yàn ọmọ ẹsẹ̀ méjèèjì gbogbo àwọn kan sí wà àwọn bẹ tàà ti lè jókòó sahih muslim so lẹ́yìn péyàn jókòó táyá lẹ́yìn jókòó táyá àtẹlẹ́ẹ̀kejì ìgbàláyè ń bẹ yẹn lè jókòó ti alákọ̀ọ́kọ́ ni o kìí ṣe ẹlẹ́ẹ̀kejì tí yóò jókòó sílẹ̀ lẹ́ o aláọ̀kọ́ báyìí ìyẹn lè ṣe lórí bẹ́ẹ̀ láàrin ìforíkalẹ̀ kìíní sí kejì mo rò kó ti yé ó ti foríkalẹ̀ àkọ́kọ́ ìforíkalẹ̀ kejì ìyẹn lè jókòó báyìí ṣùgbọ́n eléyìí lọ́dà àwọn màlìkí àní lọ́bà àrùn jẹ́. olóbìnrin bèrè pé tí ìmáàmù pé a ní dasọ́lẹ̀ kan pọ̀rọ̀ sáwí pé a wọ́n dára ìtàn ọ̀yẹ̀wọ̀n forí kalẹ̀ wọ́n forí balẹ̀ bọ́tọ̀ wá sọ kò tún wá sí títí lórí ìyẹn bẹ́ẹ̀ sí àwọn àfáà sọ pé àwọn àyíká ń bẹ tí ìmáàmù ti ní gbọ́rọ̀ sáwọn èrò ẹ̀yìn lórí ìrun nítorí pé àwọn tí ń bẹ lórí ìrun mugafalun àwọn tí ń afọ́nufọ́ra tí ètò tó lè dára dé ọ̀rọ̀ wọn tí ó ti sí kankan náà àwọn àyè ń bẹ ẹ̀tọ́ ni fún ìmáàmù subhan ibẹ̀ kọlọ́nkọ́sà ni wa olùmọ̀mọ̀ pé subhanallahi wọn fi máa ń pe ìmáàmù lákèésí ni ọ̀pọ̀lọpọ̀ fún nǹkan sàmì tí mo wí òye o olùmọ̀ràn pé ṣùgbọ́n àǹláì táwọn èèyàn ń ṣe wọn wọ́n fi ń pè lákìyèsí ni wípé irun wa ti láàyè àtẹ̀sí kò lè nìsà wàtẹ̀sí ò lè rìjà ó lè mọ̀mọ̀ mo tá jẹ́ pé wọ́n bá wá ṣe ṣùgbọ́n àǹláì tí ọba gbọ́ tí ọba gbọ́run ó lè jẹ́ kó ń lọ ráìtì bí arákà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kó jókòó kó ṣe káyà ó ti á dìde tán náà ṣe ṣùgbọ́n àǹláì ṣùgbọ́n àǹláì kò ní padà táìpé rákà mẹ́ta ni yóò mú kẹta wá táìpé rákà mẹ́rin ni yóò mú rákà mẹ́rin yóò mú wá pé ṣùgbọ́n bá ń bá wa sálámà kó tó di pé wọ́n sálámà yóò ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé ká tó sálámà ìyẹn kọ́búlí yóò ṣe kó tó di pé yóò sálámà ṣùgbọ́n tó bá jẹ́ pé kọ̀ọ̀bá tí ìdílé náà rò tán yányá bí wọ́n ṣe pè lákìyèsí òun ẹ̀tọ́ ni kó yìí ti padà sílẹ̀ táìpé kọ̀ọ̀bá tí ì gbọ́wọ́ ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ ọ̀bá tí tán nílẹ̀ sẹ́mi àìsè ṣùgbọ́n ńlá ètò sì gbọ́ so tó jókòó padà kò ní tànà kankan tí ó sì ìrùn sùn má bá ti lè dìde tán yányá ọbújẹ ti bẹ̀rẹ̀ sí ní ka súra lọ sòkò lẹ́tọ̀ láti padà mọ́ yóò máa bá àrùn lọ. asàlẹ̀ ẹni bá tó béèrè pé àwọn kan wo gan ni sùjúdù sáré gan gbé. tá a bá gbàgbé mo sọ pé àwọn ń tá a máa ń ṣe lórí ìrùn ó pín sọ́nà mẹ́ta orígun ń bẹ wàjibáàtù ń bẹ gbogbo ń tó bá jẹ́ orígun èyàn bá tọ́ba gbàgbé orígun ẹyọ kan èyàn bá ṣe sùjúdù sàáwí ẹgbẹ̀rún kọ̀ọ̀rán àfi kéèyàn ò mú wa yálà ọ gbàgbé ni ọba ti àmọ́ ẹ̀mọ́ ẹ̀rùn ti bàjẹ́ lẹ́yìn bá gbàgbé tọ́ èyàn ò tún ṣe èyàn jà bàrà rẹ̀ pẹ̀lú sàjìdà tẹ́yìn kọ́bílà tọ́yìn bẹ́ẹ̀ náà tọ́ba jẹ́ pé wájibá ti bá ni tíyàn bá mọ̀ mọ̀ tíyàn fi wájibá wájibá tàbí wájibá sọ̀lá tíyàn bá fi sílẹ̀ àti sàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan tíyàn bá mọ̀ mọ̀ ẹ̀rùn ti bàjẹ́ táyé pé gbàgbé bá ni èyí ó fi ìtanràn sájúdà tí sáwọ èyí fi tanràn rẹ̀ so ìyẹn ni pé àwọn tá à ń ṣe lórí irun oríṣi mẹ́ta ni àwọn kan ń bẹ̀tẹ́ pé arkan àwọn kan bẹ̀tẹ́ pé wajibat lẹ́yìn arkan àti wajibat sunna ló tún kù lórí irun wọ́n sì máa pè ní mustahabat wọ́n máa pè ní mandubat àwọn kan máa pè ní fadọ́yìlù sọ́lá táìpá rìn lẹ́yìn lèèyàn bá gbàgbé tí ó bá ti pé bíi mẹ́ta lọ́dọ̀ àwọn màlìkíyà ìyẹn ò ní í ṣe tí ó ti pé bíi mẹ́ta èyí ò forí kalẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfa àyòkù gbogbo tí ń jẹ́ súnà pátá lórí irun bí kéèyàn ò diwọ́ mẹ́yà súnà ní lórí irun kí ọmọ wo ibi téèyàn ò fi orí kan súnà ní lórí irun ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfa àyòkù gbogbo tí ń jẹ́ súnà pátá kò ní forí kalẹ̀ tán kankan lórí irun mo rò pé ti yé o bí ká taba kò kéńbe sẹmi aláàlú mọ ní amdá káká tàbí ká dáwọ́lẹ̀ súnà náà lélẹ́yìn náà so àwọn eléyìn tí yàn bá gbàgbé rẹ̀ tí yàn ò mú wá lórí irun kò sí tààrà kankan tí téyìn ó ṣe lọ́dọ̀ àwọn àfa yòókù mo rò pé ó yé o. nípa rí kí a tó máa lọ a rí pé jẹnẹrétọ̀ tí a ń lò ó gbé ní pamọ́ kò sí tọ́pa ju ọ́ìlì ilé òde kí òṣìṣẹ́ ok. <laughs>